الحمد لله تعالى نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد وبعد عباد الله اتقوا الله حيثما كنتم واعلموا أن يوم عرفة أفضل من يوم عاشوراء وصيامه يكفر سنتين ويوم عاشوراء يوم عظيم من أيام الله تعالى كما جاء في الحديث رسول الله صلى الله عليه وسلم وعاشوراء يذكرنا بالرباط العميق بين المسلمين بعدهم البعض ويوم عاشوراء يوم الشكر والطلب الفرد والنصر من الله تعالى تعظيم يوم عاشوراء كان معروفا عند أهل الجاهلية تعظيم يوم عاشوراء يكون بصيامه كما قد فعلنا والسنة وقد أحدث بعض الناس في يوم عاشوراء كثيرا من البدع ذكر بعضها بالخطبه المالية وتلاعبت الشياطين بعقول كثير من الناس بهذا اليوم عن يوم عاشوراء الذي قد مضى وبعدهم وبعدتهم عن سبيل المؤمنين نسأل الله تعالى أن يوفقنا لما يحبه ويرضاه الله أقبل الله تعالى ọba tí ọpẹ́ tọ́ sí ní àti ní gbogbo àgbègbè tí ẹ sì ní iyì torí pé òun náà ni iyì lọ́sìn ọpẹ́ àti iyì èyí tí orúkọ má ìfẹ́ tó sí àṣìkáyanrí la fún àwọ ìtààrí lórí orí èyí tó ṣe fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ní ṣíṣẹ́ tẹ̀lé lójoojúmọ́ kò fìgbà kan dáwọ́ àánú àti kẹrẹ̀ẹ́ dúró lórí wa mo tilẹ̀ jẹ́ pé nígbà míì a máa fẹ́ dàbí ẹni pé àbí ọlọ́wọ́n ọba kò fẹ́ wa àbí ọlọ́wọ́n bá dáwọ́ ọ̀fẹ́ rẹ̀ dúró ṣùgbọ́n ẹni tó bá ní ẹ̀kọ́ tó sì ní àròjinlẹ̀ ìlú mọ̀ nínú sígbà kan tí ìkẹ́ ọlọ́run ọba tó kúrò lórí wa mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọ ti tọ́ sí ní ti òdodo àyàfi àmọ́ òǹtà ààrẹ ọba tí kò pé méjì lélé mẹ́ta tí kò sì bímọ tí ẹnikẹ́ni kò bí ọba tí kò sí orogún fún tí kò sì fi ẹsẹ̀ ra fún ọba tí kò ní aláfiwé bẹ́ẹ̀ sì kò ní aláfitọ́ onìkan ni alágbára tó jẹ́ olùkápá onìkan ni ọ̀mọ̀ràn ó kọjá bí mo yóò gbẹ́nu kara wọn ọmọ alámọ̀tán tí ò mọ̀ kankan ṣẹ́gun tí ó sì mọ̀ kankan láàbọ̀ nínú mọ̀ tiẹ̀ ti gbogbo àwọn onímọ̀ ti mú nínú ọgbọ́n tiẹ̀ gbogbo àwọn ọlọ́gbọ́n ń lò ṣùgbọ́n àdáhákìwò nílàákàyè ààrin nínú ìròyìn ọlọ́run ọba olóyìn náà ààrin nínú ìròyìn ọlọ́run èyí bá rí ní ìròyìn rẹ̀ ní al-hakim ọ̀jọ̀gbọ́n al-alim onímọ̀ tó kú háyà àti alámọ́ta lọ́dọ̀ tí a lọ gá ah, ọlọ́run bá nílá ká ìpọ̀kù sínú ìròyìn ọlọ́run bá pẹ̀lú àkùrù nínú àwọn ẹ̀dá ذات الله بارك إنا عرضنا لأمانة على السماوات والأرض والجبال وبين أن يحملنها واشفقن منها وحملها الإنسان إنه كان ظلما جهولا إن حملنا أمانة الله صلي أفعل أنا أفعل التفسير والتوسي العاقل منهما علي بن أبي طالب رضي الله تعالى عنه منهما لأطاع علي بن أبي طالب ورمى اليونس nínú tí wọ́n tú àmánà tọ́lọ̀ ń dúnmọ́ sọ́mà àti àtàwọn òkè tí àyà wọn já ẹrù sí bà wọ́n pé àwọn òlè gbárù àmánà yìí wọ́n bẹ lọ́n pé kó jọ kó sàmọ́ àwọn kó mọ́ pé fáwọn nínú tí wọ́n tú sínà ní làákàyè làákàyè ẹ̀rí wọn náà ní pé nísàlẹ̀ ọlọ́run wá ní lè yọ̀hábíbà lọ́wọ́ ìmọ̀nàfikínà wal munafiqat wal mushrikina wal mushrikat kí Allahu ta'ala bá lè jẹ wọ́n níyà àwọn mọ̀nàfikí gbogbo àwọn mọ̀nàfikí Yorùbá mọ̀nàfikí hmm, èsì mùsùlùmí náà ń lò fún báàsì kí bá lẹ́nu gbogbo wọn nù ó dàbí Súlèmánà Sólómọ́nì ẹ̀lẹ́ gbọ́ lẹ́nu àwọn Yorùbá gidi Súlèmánà ẹ wá lọ ka gbogbo ewì fáwọn tí wọ́n kéwì ìjìnlẹ̀ Yorùbá ké ẹ̀ẹ́dì gbọ́ tó mọ́ bí ìjọba Sólómọ́nì ìrọ̀ ní Súlèmánà wọn kódà àtàwọn akéwì tí èsì mùsùlùmí nà wọn. mo rò pé àwọn akẹ́kọ̀ọ́ wa ti dèdè ìdára Yorùbá kí ló bá nítorí ìbáṣepọ̀ ònẹ́ka ilẹ̀ àkọ́tọ̀ martina ìbáṣepọ̀ tó gúnmọ́ tó sì yí ó ń bẹ láàrin àwa Yorùbá àti ẹ̀sìn Islam lìsáàkìlì Islam nítorí gbígba wájú Islam sílẹ̀ Yorùbá ṣáájú gbogbo àwọn ẹ̀sìn ní ẹ̀bá àwọn oníbánà sọ ẹ́ di ayélabáfá ayélabá ìmọ̀lẹ̀ ọ̀sán gangan ìgbàgbọ́ wọlé jẹ́ sọ̀rọ̀ ìdí àwọn èdè kéwù yẹn ti di táàmùlò ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kí wọ́n á gbọ́ bí ní ìsìn ẹ̀lẹ́rìn ní èdè lọ́rin kìí èdè Yorùbá ní ìdè ìlú ìtẹ́lù wọ́n sọ lọ́tọ́ bá ní Yorùbá ohun tó bá náà àwọn wé láíláí náà nì àwọn ìwé ìjìnlẹ̀ náà kọ̀jìnlẹ̀ ó rí bẹ́ẹ̀ sọ́kọ́lọ́wọ́ sàrọ̀ àkùnrin àsìkò fún ọ̀kan ṣàlàyé fún wa náà ní ilé àlàákìlù làákàyè kò sí nínú òròyìn àbọ́kù tààrí bẹ́ẹ̀ ni olóye àgbọ̀rí nàbí òròyìn ọlọ́run aléyàn lóye rárá àálìmò lò ègbó bẹ́ẹ̀ lò yẹ pé alékó yẹ kíkẹ́ ní ìrìbá ìrọ̀rùn aláàlì aláàlìmò lọ́lọ́run onímọ̀ tó kú àyà wà láàkí ìkọjọ̀gbáyìí ẹ̀rí bá tọ́lọ́ sọ̀rọ̀ pa ọmọ bíbí yàhábù mẹ́yà ṣáàbù ìnáàbà ẹ tó wò ó obìnrin kan ló wó fún bí láyé kó níyàwó mẹ́rin ó wá bẹ́ mọ̀ pé kó wọ́n kò sínú tàkúté ṣẹ̀ríà Islam ó kọ mẹ́rẹ̀ rílẹ̀ ó tún lọ fẹ́ mẹ́rin ní orígbé wá ọkùnrin tọ́lọ́ bá ti ní obìnrin kan ló fẹ́ fún kò ní ìrọ́gbí Testing baby wọ́n ní kéèsì ẹ̀ máa jẹ́ point of research tí ọ̀rọ̀ ilé ìyá fi ṣèwádìí ìjìnlẹ̀ tí gbogbo ẹ̀ obìnrin yóò mọ̀ tó bá sì wọ́ náà yahabu mẹ́yìn yaṣẹ́ òkùnkọ̀rọ̀ ẹ̀ tó bá wọ́ náà yóò fún ní ọkùnrin onítorí ó jẹ́ ọkùnrin yóò mọ̀ bí ó sì lè ṣe tẹ̀síwìjì ẹ̀ yẹn tó lè ṣe lámúlùmálà abùlọ́kùnrin abùlọ́kùnrin abùlọ́kùnrin ó fún ọlọ́wà ni wọ̀nyẹ́ jàlù mẹ́yẹ̀ ṣọ́ àkìmọ̀ ẹlùmí wà ní tó bá gbọ́ kó alìyẹ̀lú bẹ̀rẹ̀ sọ́lẹ̀ ó lè jọ́kùnrin sì lè jóbìnrin kò ní bímọ láyé mọ̀ bá lọ ní gbogbo tẹ́ẹ̀sì ó dàbí èèyàn ló tí bùnà bá rí gan nígbà lọ́nà tí ẹni tó wù wọ́n máa yà lágàn kò ní bímọ ó kàn ẹgbẹ́ ẹnu wa lè mọ́ dàá láti pè é lágàn nígbà táà mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la ṣùgbọ́n àwọn kan wà káwà náà rí pé wọn ò bímọ láyé wọn ò bí àbìkú wọn ò lóyún kó yún ṣẹ́ ọkùnrin sì ní òun sọ pé obìnrin nǹkan lóyún fún òbí kí ni ìdí ni pé àìmọ̀ lọ́lọ́run ní mímọ̀ ní ó mọ̀ ní bí òfìṣẹ́ òfìṣẹ́ bẹ́ẹ̀ àti ìmọ̀ ní ọ̀jọ̀gbọ́n ní lórí tó ń ṣe yẹn kọ̀dínrù tó wá ní alágbára ní láti lọ kí òun lágbára láti ṣe báyìí tí ó sì sẹ́ni tó lè mú àlìjàgbọ́n tẹ́ bá ti mọ àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ yìí yóò jẹ́ kó rọrùn fún láti lè sin lọ́run yóò jẹ́ kó rọrùn fún láti sá fún ẹ̀ṣẹ̀ yóò sì jẹ́ kó rọrùn fún láti túbá àti láti tọrọ àforíjì tó bá kó inú ẹ̀ṣẹ̀ tó bá kó sínú àṣìṣe ṣùgbọ́n tí ò bá mọ náà tó bá kó inú ẹ̀ṣẹ̀ lónìí kìí ṣe kéèsì tó ń lọ́lọ́run ọba mẹ́rin jókòó tí jọ gbé ẹ̀ṣẹ̀ mélòó lòun ti ṣe sọ́bí mẹ́rin ló jẹ́ sí ìwọ̀n àwọn kan ti mú fátrí tòun kéré ẹlọ yóò àwọn ka oríṣiríṣi mọ̀ tó kò mọ̀ ọlọ́run kò mọ̀ yí ọlọ́run ọba òun ni olùṣìṣirò iṣẹ́ ọmọ ènìyàn olùṣirò wà wúwà sàárẹ̀ olè ó sì yára níṣirò iṣẹ́ gbogbo ẹni láti ti ń ṣe ìṣirò kò ní fi nǹkan kéékèèké lẹ̀ yóò rú gbogbo ẹ̀pọ̀ náà ni tẹ́ẹ̀ bá ti wá mọ̀ báwọn èèyàn ní fojú tẹ́lú ẹ̀ṣẹ̀ kankan èèyàn ní fojú kéré rẹ̀ bẹ́ẹ̀ sì ní fojú rí náà rẹ̀ tó ti yẹ kó èyí ó máa gbé gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ó ṣe o èyí tó bídú máa fi àwọn fún àwọn fún yóò ṣáàdú ìyàn àmà gbogbo ẹ̀dọ́ àti wá ní ìwọ̀n kàn yẹn ni pé ẹni gbogbo tó ṣe lọ́lọ́wọ́ ọba rí gbogbo tó sọ lọ́lọ́wọ́ ọba gbọ́ gbogbo tó rò lọ́lọ́wọ́ ọba mọ̀ ń ojú tí ó wà kó sábẹ́ ń tà ń pè ní orí ọ̀fẹ́ ọlọ́run níjọ́ gbèdé àkíyàmù tó fi gbé yóò wà lè jẹ́ ṣùgbọ́n ẹ tó bá jẹ́ pé ìjìyàn ẹ̀ṣẹ̀ tàbí ó gbà pẹ́ṣẹ̀ ní ṣùgbọ́n gbà pé kò ṣe nǹkan kan èèyàn ni ó jẹ́ kọ́kàn rẹ̀ ó máa lè sí nídìí ẹ̀ṣẹ̀ tí òbí tí ó bá tí ó wàá ṣokùnfà bínú ọlọ́run bá mọ̀ níjọ̀gbẹ̀dà kìára ọlọ́run mọ́ ìbínú sáwà wọn iná rahmataka narju ya Allah ta'ala ìkẹ́ rẹ̀ làwa ń retí o làwa ń tàn máa làtún fẹ́ ọlọ́run láwọ̀ wà náà ó lù níkà mẹ́ǹkà àfi awá ìṣọ́ àfi rẹ̀ àfi ọ́ ṣe ìṣọ́ kúrò lọ́dọ̀ ara rẹ̀ ó wà máa dúrà kùn ló tánàbí mọ́ ṣe náà ó lù níkà mẹ́ǹkà tó gbé kí làmọ̀ tó gbé ṣe sádàkùn wà nàìrúdù bìrì lọ́ọ̀ka min sáfọ̀pì a tún wá sádìọ́ pẹ̀lú ìyọnú rẹ̀ kúò níbi ìbínú rẹ̀ wà bí mọ̀áfàtíkà min ọkúbàtíkà àti asájọ́ pẹ̀lú àmójúkúrò rẹ̀ kúò níbi ìfìyàjẹni rẹ̀ ọgbọ́n òṣèlú àti ìmọ̀ ronú nǹkan báyìí ìrètí ń bẹ pé insha Allah ta'ala yóò padà sí orí oríire ọlọ́run tó wá sí kò jẹ́ ẹ̀rù ìjẹ́rù ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rù sí ọlọ́run àti ìṣẹ́ rẹ̀ kí àtọ̀lọ́ náà kó máa bá pẹ̀lú àwọn ará rẹ̀ tí wọ́n má àti àwọn sàhábà rẹ̀ tó bá lùbà kí tẹ̀lé mẹ́ta orílẹ̀-èdè àwọn yìí kú kárí gbogbo mùsùlùmí àgbàlá yìí pátá tí kò yàwá tá ẹ̀yọ́ nígbàgbé òbí ọlọ́wọ̀n kádàrá kí n lè wà láàyè ní orí nígbàrí ní ojúbà tó lọ tí mo ti sọ ilé pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ nípa oṣù táàmù sí mo sọ̀rọ̀ àásọ pẹ̀lú ògbọ́ ọlọ́run lókòókù àkàbọ̀ àti ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ gbígbá àwẹ̀ níjọ́ kẹsàn-án níjọ́ kẹwàá ìjọ́ kọkànlá tí wá ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó yé wa wípé ọjọ́ kan wà ń pè ní àrọ́fà àwẹ̀ náà wà àrọ́fà tàbí ká sọ wípé ààwẹ̀ àrọ̀fá tágbà níjọ́ yẹn ó lọ láti ààwẹ̀ àṣúra kí ni ìdí ni pé ààwẹ̀ àṣúra ẹ̀ṣẹ̀ ọdún kan ni a ní ìgbàgbọ́ àti ìrètí pé yóò parẹ́ fún wa lálága ṣùgbọ́n bí ẹ̀bá gba àwẹ̀ ọjọ́ àrọ̀fá a ní ìgbàgbọ́ àti ìrètí pé ẹ̀ṣẹ̀ ọdún méjì yóò parẹ́ ọdún yìí tó ti kọjá lọ àti tó tó ń bọ̀ níwájú bára mi ṣe sọ ní sọ̀rọ̀ kan àríwá ìṣọ̀tọ̀lá ẹlòmíì lè wá jẹ ẹnu sẹ́fẹ̀ pé ẹ kò ní parẹ́ fún wọn. ìdí ni pé gbogbo tá a bá ń ṣe nù Islam ìlànà wà ìsáàbà ní pẹ̀lú gbàgbọ́ pé ó ti rí nù bọ́nà ti sọnù wà ìsáàbà àti ìrètí fẹ́yẹ̀ ni ó tẹ̀lé náà lọ ẹ̀bá rántí ọ̀rọ̀ tánà bí sọ nínú Ramadan pé man sọ́ọ̀mà Ramadan imanan wa ihtisaban ó tún sọ láyé mí nínú ọ̀rọ̀ mí nípa Ramadan ní man qama Ramadan imanan wa ihtisaban gúfìrọ̀ láhú máa takọ́ dámà ní ìtàgbé ẹni bá gbààwẹ̀ Ramadan láyé mí ò ní ẹni ìmọ̀nà pẹ̀lú ìgbàgbọ́ pọ́lọ̀ ló pàṣẹ rẹ̀ ànábì ò kèé sàdáhun kèé ṣe àgbélẹ̀rọ kèé ṣe àrórí ẹ̀mù òrórí pé kalẹ̀ kèé ṣe pánà bí tó sọ̀kan ìmọ̀nà kò ògbàgbọ́ bẹ́ẹ̀ wà sí sáàbà ó wá nírètí pé láádá tí wọ́n ní bẹ́ẹ̀ yọ tẹ̀lé lọ́wọ́ ọ̀hán ló fẹ̀rọ láhùn máa ta àkọ́dá màmí ìtàbí áàsà oríkì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó wáyé ṣùgbọ́n ẹni já àwọn ẹjọ́ kan ló pẹ̀jẹ̀ ọdún méjì rẹ̀ èyí tó lọ àti ẹ̀jẹ̀ táàkì ẹ̀tún tí ìṣẹ̀ owó pélé gbọ́ ọ̀hán tó gba àwẹ̀ náà ká ṣiṣẹ́ nǹkan ó kàn fi fi para rẹ̀ gbogbo iṣẹ́ tà ń ṣe ní ẹ̀sìn pátá ìrun kíkí ni o àwẹ̀ èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ pé bọ́dọ̀ ti wí ni ẹ̀lẹ́mí ní ibi ní máa lọ mọ́gà mo ti gbọ́ mẹ́rin kan sọ fún mi dàrẹ́tì ní ìlú wáyé nípa àwọn sáájú mọ́kà yìí wọ́n fi ń pawó fún ìlú wọn ni pé tí mi ìpẹ́yẹ owó táwọn sáájú méjì lọ́dọọdún lórí ọ̀rọ̀ pàǹlọ mọ́kà irú ẹni yẹn ṣe pé tó bá lọ mọ́ta tó bá ṣe sọ́lọ̀ bá ní ó ṣe èsì lọ kò lè lọ pẹ̀lú ìgbàgbọ́ fóòrùsìn lọ́hùn ibi ó gbogbo bá ní ó mọ́ tó bá dọ̀hùn gan gbogbo mẹ́jẹ ń tajà airport ní ó mọ̀ wípé ẹwà dúró owó tí wọ́n méjì sọ́rí tí ó wà lẹ́nu ìdí ẹni ìyájí ìdáríkà bó ti ẹ̀gbó níjọ́ àrọ̀fà gan kò ní sínú àwọn tọ́lọ́wọ́ forí ṣàtí àrà àrọ̀fà ní ọjọ́ àrọ̀fà gangan ọjọ́ àrọ̀fà ọlọ́run ọba àlejò ọlọ́run fi wá ṣe ìyàràn yóò mọ̀ tí wá yẹnsàn lójú àwọn màláíkà ìráwọn dá ní wọ́n mọ̀ para wọn ni wọ́n mọ̀ tẹ̀já ara wọn sílẹ̀ ni àwọn ni wájú mi ẹmú ti borí gbogbo ẹ̀jẹ̀ yìí ń jàrí kò ní sí lára wọn torí pé bí ṣe ń wo yóò sàn pé owó làwọn tún san táwọn ti bá bí àyè táwọn dúró sí lọ́dún ni wọ́n ti mọ̀ wá gbà bẹ̀ yóò àwọn olé èèyàn yẹn lọ tó bá jẹ́ tó mọ̀ sí ìlú dáadáa yóò àṣírò rẹ̀ pé ìlú lòun san àwọn tó wà ní òtò 1 million times 1 million ẹgbùn owó tí sáà pa lọ́dún ìjọ òun máa rò jẹ kò ní mọ̀ wípé wàlàkọ́dí fàtọ́nà bá àdọ́kùn mààrà bá àdìn àti ṣàjùlọ pápá kan yí lórí apá kan ọmọ ènìyàn aṣàjùlọ fún àwọn kan nú wa lórí àwọn míì bó o bá fi pá jánú tó papá tó fi jánú tó bá sì jẹsẹ̀ mọ́lẹ̀ ìyà rẹ̀ ó fi tún léke kà sí lọ́dọ̀ ń tọ̀wọ́ ni ìrọ́lọ̀ ní kó ju ọ̀nà pẹ̀lú ipò àtàyè tó wà kódà tí ewu gba orí àti àgbọ̀n rẹ̀ pẹ̀lú ewu àti irun orí rẹ̀ tó funfun àti tàgbọ̀n tó jẹ́ tójú orí náà ló fi jìyà orígbé ọlọ́run ti gbé ìdájú ọmọ ààyè àwọn ààyè kan bẹ tá a gbé ìdájú àwọn ààyè míì lọ Mákà ìlú ni umul kuranu umul kúrọ̀ ìyá gbogbo ìlú àwọn arákàrẹ́ bàbá bá dé mọ́ta àwọn bàbá tí wọ́n ah, ní ah yìí kàrẹ́ ìní mọ́kàrí torí fókè pọ̀ mẹ́ ẹ̀ṣbí ìyẹn rí ṣe àmọ́ ó jọra wọn ni wọ́n ṣe kan ìkàrẹ́ ò kìí ṣe mọ́kà ẹja yàtọ̀ sẹ́jà mo rò bọ́ bí ẹ́ òkè lè wà ń bí kó wà lọ́hùn ṣùgbọ́n tó kí àràfá wà ń bí ó dàbí ọkùnrin ọ̀kan nínú àwọn tí wọ́n ka orí tí orílẹ̀ Nàìjíríà ọ̀kan àwọn ọmọ ilẹ̀ Yorùbá yìí nínú àwọn ọmọ lẹ́yìn bàbá alàgbàkùsé ti hmm? mọ́ wọ́n wá ń sọ̀rọ̀ ó ní wọ́n gun àràpá mẹ́kà bàbá yín gun oluma nílé ó ń kí àwọn kan ní òkè olúmọ lọ́dọ̀ ẹ̀yin gẹ́gẹ́ ẹjọ́kọ́ yìí ipò owó lọ́wọ́ lọ́dọ̀ yín tó ní ìkankan lẹ́ni èèyàn rán lé ẹlòmí ajó bí ewé àwọn sọkúsọ kan tó sọ náà àwọn ìgbì tó kéyìn kí ẹ̀mọ́ bomi zamzam kó mọ́ dúró àwọn omi kan bí tí ò jọra wọn àbíkẹ́ ní omi kọbùsì ìlú jẹ́ ní kọbùsì lẹ́kìtì omi nílọ́wọ́rọ́ àti tútù ó fẹ́ fi wé omi zamzam tó bára wọn kò jọra wọn ṣùgbọ́n yóò bára wọn lójú aláìmọ̀kan tí ọ̀bá mímọ̀ tí ọ̀bá ìmọ̀kan wàhálà ni kọ́lọ̀kú sàánú wa ìdí mo sàlàyé ni pé ọlọ́run bí àwọn ààyè gajura wọn lọ ìlú jùlọ ọlọ́run fún alágbẹ̀yọ ọ̀rọ̀ sójú ọ̀nà torí náà ọjọ́ ọ̀rọ̀ pa ni ládàá ti ń fún àwẹ̀ rẹ̀ ju ládàá lọ àwọn tí abẹ́ fún wa pẹ̀lú ọlọ́run ti gbogbo àwọn ìmọ̀ fọpọlọ ẹni ṣeré àwọn ṣàyàfíìn àwọn èṣù àti àwọn ilẹ̀ èṣù ní ọjọ́ náà tí wọ́n sọ fún wa ní òtúbà tó lọ torí tí mo fẹ́ pẹ̀lẹ̀ nípa tó bá ń wo television bóyá satellite tv tẹ́lẹ̀ oríṣiríṣi àwọn channels tàbí wá mọ́ wo internet tó bá lọ tẹ́ aṣúra sí net ó ṣeéṣe kó gbé àwọn kan wá tí wọ́n sọ fún wa ní òtúbà tó lọ tó ìwọ̀n tó mọ̀ sáká kiri tó mọ̀ sára wọn ládà ake UTC ìtí ake kékeré báyìí àwọn ake yọ mọ̀ bí láwọn ilé ẹran lè mọ̀ bí iṣẹ́ wọ́n mọ̀ bí sára wọn lórí mọ̀ gúnra wọn lọ́bẹ̀ wọ́n mọ̀ sọkún lẹ́ni tó sọ páwọn fẹ́ jẹ ìyà tí ọ̀kan nínú àwọn ọmọ ọmọ ànábì jẹ ọmọ ọmọ ànábì yẹn láti ní fòsẹ́yìn hussein ali ló bí múnú àbí tọ́lì àbú tọ́lì ó jẹ́ àbúrò bàbá ànábìwà muhammad sallallahu bàbá ànábìwà muhammad ní anabiwa mọ̀rọ̀gbọ́dé àbú tọ́lì ó wá bí ali ẹni tó bí àbú tọ́lì àti abdullah bàbá ní abdul ẹgbàgbé bí ó àwọn ọmọ tó Ali Abutọ́líbù wá bí Ali wá gbọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá fẹ́ Fátímà ọmọ ànábì ogun níyàwó náà àwọn Fátímà wá bí Alhassan àti Alhussein wọ́n èyí ṣèfẹ́ jí o sẹ́gbẹ́lẹ̀ Yorùbá ní ìfẹ́sẹ̀ bá ti bílẹ̀ èjì tó wá ti lè jọkùnrin ah, Hassan àtòsẹ́ nínú ọ̀hún Alhassan àti Alhussein túnmọ̀ kan náà lórúkọ méjèèjì jẹ́ Alhassan ni Hassan àgbà Alhussein túnmọ̀ ẹni Hassan kékeré gbà tí wọ́n Fátímà bí àkọ́bí ànábì ló sọ lórúkọ pé alẹ́hàsàn ọmọ bí ẹlẹ́ẹ̀kejì orúkọ yẹn tún wà ànábì wà ní òkè alẹ́hùsẹ́yìn lè ní Hassan kéèké Hassan tàgbà nìyẹn mọ̀lúwúdé ẹ̀rẹ̀ bá bí ìjì ní ìsìn ọkùnrin méjì ní ayẹyẹ sọ ní aláàmù tí ó ní ìkún fún mọ́jọ méjì àwọn ọmọ ànábì wọ́n yìí ṣèbìjì Àlì Hussein yẹn Hussein yẹn wọ́n pa sí ibìkan tá ń pè ní Kárúbálà ìtàn tó pàtí pákọ́lá fẹ́ sọ ẹ̀jẹ̀ wọ́n tá sílẹ̀ bẹ̀. àwọn kan wá tara pípa rẹ̀ yẹn wọ́n tún kọjá àlà nínú ẹ̀ wọ́n ní látijọ́ tí rẹ̀ ti ta sílẹ̀ nílùú yẹn ó ní gbogbo ilẹ̀ ayé pátápátá ti dilẹ̀ ìwọ̀ fún èèyàn láti forí kàn ṣọ̀rọ̀ àyàfi ilẹ̀ ìlú ibi tí ẹ̀jẹ̀ rẹ̀ ta sí nìkan ló lẹ́tọ̀ọ́ láti forí kàn ṣọ̀rọ̀ wọ́n wá mọ́ yíyẹ pẹ̀lú wọ́n wá mọ́ bù wọ́n wá mọ́ bí a mọ̀ pélébé pélébé tó yóò mọ̀ sọ sápò káàkiri láti fẹ́ kí rìn kálùkó wà fi ti ẹ̀síwájú yóò fàtàrí kan kò ní mo dí kọ́tọ́ mo ní mo wà ń tráńtì mo tẹ̀ sí kéré pé mo kàn dúró sí àpọ̀ ìgbàmọ̀ tó wọnú ìlú kí ló kọ́ kí tọ́lẹ́tòrò ní wá fi sílẹ̀ gan tí a bá rí ìlọ̀lẹ̀ láwẹ̀ máa ṣọ́ra tó bá lọ béèrè àwọn ìbéèrè jù kí máa lọ tó bá gba ìṣẹ́ téyìn rẹ̀ kan bá yọ wọlùmọ̀ nǹkan tí ó wà lú àwọn ìyẹn èṣù ti kí ní ṣeré ṣẹ̀tọ́n fi ọpọlọ wọn òfin ṣeré tó bá ti ní ní West Africa tó bá ti di ọjọ́ àjíǹde àwọn ẹ̀nà sáárá Easter Monday kéṣe bí kéṣe áfíríkà nìkan àtàwọn countries ní àwọn èèyàn ó ní àwọn fẹ́ jí àbí jésù wọ́n sì gbé àgbélé báyìí wọ́n lọ́wọ́ lálórí wọ́n ìjì àgbé báyìí wọ́n wà gbé ìbú lé èèyàn bí ti ní àgbélé ìbú tẹ́fẹ́ òró ní kí tó dúró èyí tí wọ́n fi sórí ẹ̀ wà ní ìbú wọ́n gbé ilé wọn kan pọ̀ lọ́sí ní àgbélé tí ó jẹ́ oníbù lórí òró lágbélé ìbú ti wà náà wọ́n wà náwọ́ wọn sí wọ́n kàn lè tó ní o tí ó dùn kókó láì wọ́n sì kan ẹ̀jẹ̀ wọn wọ́n àgbéra wọn sókè bá ń pé àwọn fẹ́ jí àti jésù tẹ́lẹ̀ àwọn náà wá máa ṣe ń jọ tó máa sára wọn ládà wọ́n tún wá máa pariwo orúkọ rẹ̀ pé a lè ṣe ìṣàánú àwọn ó mọ̀ pé ayé ayé ti bàjẹ́ wá fún ayé ṣe ṣíríkù lè yùn ẹ̀bọ̀rùn ẹ̀rì ẹ̀ǹdẹ̀bá wà lórí bàbá àwọn kan ní ó tún wá gbé tẹlifóòn gbà tí ó lá handset tún dé wọ́n a máa gbé fún wọn ní àwọn olùgbé máa bọ́ ní àṣà aṣáájú wa fẹ́ máa bọ́ ayé ti bàjẹ́ wá bá wa tán ayé ṣe lẹ́yìn tó ti kú láti tó ti lé ní ẹgbẹ̀rún ọdún sẹ́yìn èyí tàà sọ náà ti tó wa torí ta bá tún sọ ní ẹlòmí olóhùn fẹ́ lọ owó òfẹ́ mọ́ ibẹ̀ náà ló gbà sọ́nù in fact I like there are something there are it shows their honest and sincere lọ́dọ̀ gbọ́n pé wọ́n jó lóòótọ́ wọ́n fẹ́ràn ẹni yẹn ni tàbá fi fẹ́ràn sí ìyàn kò gbúrú lóòun náà ó sì tó lórí ìbò nù ọlọ́mọ́sọ àdó lórí ìbò tó ní òníjẹ́ ẹgbẹ́ ló gbọ́ jù àwọn kan wà náà bí Ìlọrin Kánò àtàwọn ìbò ọ̀dọ́ tẹ́mọ̀ ẹbára pẹ́ ó ṣeé ṣe tẹ́yàn bá jáde tẹ́yàn bá lọ rí gbówọ́ bá darapọ̀ mọ́ wọn láti kìí di nǹkan gidi rárá ọlọ́run tó sànù wa nínú oṣù ká gbìyànjú gbogbo tí jẹ́ zúlù mọ́ àbòsí ká jẹ́ nàbí kò sí tẹ́jà bò sí ẹ̀ṣẹ̀ lọ nítorí pé oṣù ká wà yìí oṣù tó wà ní àwọn oṣù àbọ̀wọ̀ ní àlọ́ṣọ́rọ̀ ọlọ́run fún alágbọ̀yọ̀rọ̀ rẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أقول لكم الله تعالى ọba tó ṣàánú ìní àtìrẹ ẹ̀rí tó sọ nínú ojúbà ní bẹ̀rẹ̀ pé nígbà ní àmọ́ràn dàbí ẹni pé ìkẹ́ ọlọ́run fẹ́ kó lórí wa tàbí gbogbo ara rí ọ̀dá òjò fúngbà díẹ̀ èyí tọ́lọ̀ tí wá ní kójò tún rọ̀ padà yìí ọ̀gá òjòrè oríṣiríṣi nǹkan ní máa pàá láti gbọ́wà àti rẹ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àpáà láti lọ ọ̀gá òjò oríṣiríṣi nǹkan ní máa pàá ọ̀gá òjò èyí tó ka jù nílẹ̀ táwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ní sọ fún wa ohun ẹ̀ṣẹ̀ àwọn ìgbàgbé à ń gbé títì nínú igbó tó bẹ̀rẹ̀ bá ti ń gbé ti àwọn òṣèlú yẹ kó mo sábà pé jíìsì pọ̀ lẹ́kìtì lásìkò sókè yẹn ló ń rọ̀. wọ́n lè sọ pé tectonic plate àwọn kìíní kan lóríṣiríṣi nǹkan ni wọ́n sọ wọ́n ti nígbà kan ti pẹ́ ní late 90s òjò rọ̀ débi pé ṣe late 90s o early 90s o around 92 93 tójò rọ̀ wọ November December January tójò rọ̀ bàbá àwọn meteorologist ló dì wọ́n ní pé there was a movement under the ní the ascot ó wá gbanú òkun jáde olówá pàtí wẹ́dà ọ̀tọ́tò fi rọ̀ títí nígbà yẹn ṣe kí ló wá fà tí movement mímì tó mì lábẹ́ òkun kí ló mì àti gbọ́ pé kìíní yẹn mì ní kí ló jẹ́ kó mì sáyẹ́nsì answer later kí ló fà tó fi mì tá ń tó mì síbẹ̀ àwọn ẹmọ òṣèrè dáhùn rẹ̀ ó dàbí ọ ní kí ló pọ́kùnrin wọn ní àtàtàkì kí ló àtàkì àti ẹ̀ kí ló jó ní àtàtàkì wọ́n ni ó ní ibp kí ló bá ibp kèésùn kí ló lé tí òfin sùn wọ́n kú nìkan wọ́n padà bọ́ sí ágímẹ́ntì mìsàkù ibi tẹ́ ti bẹ̀rẹ̀ náà lẹ́ padà sí ìdí ni pé wọ́n fẹ́ dákọ ọlọ́run ní gbogbo ìyẹn nínú tí máa mọ̀ dáàjò náà lẹ̀ṣẹ̀ lásìkò covid ẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ ò kéré mi ní sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ bọ̀ ẹ̀yọ̀ kan pẹ́rẹ màá mú àmọ́tẹ́ fi ń pa ẹwà àwọn teacher ní private schools tí wọ́n rówó san fún wọn ṣẹ́yìn rò pé tíjọba bá bẹ́ fún wọn lówó yẹn wọn ò lè ṣe ni ẹlẹ́rìn bó lówó yẹn ṣe máa dọ́dọ̀ wọn bàbá láòpùrọ̀ nìyí tó bá di dìbò kó ṣe bẹ̀ ní ìsìn ṣé owó kìí dọ́dọ̀ àwọn tàbẹ́ dìbò ni yóò dáwọ́ èèyàn báyìí bí gbogbo ní ìsìn tí ò díjọ́ bò ní wọ́n ọ̀dù kọ̀ọ̀kan kódà wọ́n wà eyan kan owó si ni kò sẹ́ níjọba fẹ́ kówó lọ́wọ́ rẹ̀ tí ò dídọ́wọ́ rẹ̀ ìjọba ń ṣètò lọ́wọ́ bí o sì bá bá ńlá funfun ṣe dúdú tó bá dúdú ronú ronú tó pé minister of education gbogbo school tí wọ́n register pátá ló wà lọ́dọ̀ wọn wọ́n ń pè wọ́n ní protected school school tí ò sí ìgbòǹtẹ̀ ìjọba bá máa ń sọ yẹn ó wà lọ́dọ̀ minister of education ìjọba máa lọ premises wọn ní jẹ́ wà tí ẹni kò sí gíláàsì kò ní wíńdò kò nílẹ̀kùn wọ́n tún máa ń gba owó orí lọ wọn báyìí wọ́n tún ti kọ́ kọ́ tíṣà àwọn jẹ́ tó ń gba payí payers you hand back lórí àwọn yẹn ìjọba ìjọba òṣèwá ní wọn jẹ́ wọn ẹ̀wọ́n jà fúnra wa jẹ́ ẹ̀ṣẹ̀ ń bẹ ìṣẹ̀ṣẹ̀ kékeré eyín nìkan tó kátó wá sọ ní ìlọ rẹpẹtẹ ọlọ́run sàánà wa adúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run tó fi sí ẹ̀ ní àwọn aṣáájú wa wípé ká kí ká ṣe súnà àsìkò tí ó ṣe tí ọ̀pẹ́ tó ṣẹ̀rẹ́ Islam kò tí tí ṣẹ̀rẹ́ Islam ò ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ bá ṣe ń ṣẹlẹ̀ láàmọ́ kẹ́kọ̀ọ́ sí ọ̀dá òjò ló jẹ́ kámẹ̀ ìtókè Islam sọ rèé ọlọ́run méjì tó sì ní kátẹ́tì lọ kírun yẹn bó lẹ̀ káyà ń já púpọ̀ nígbà wọ́n kírun sọ pé ọlọ́run bá jẹ́ tójò rọ̀ àwọn kan lè parẹ̀ sọ mọ́ náà ni wọ́n kí tójò rọ̀ yẹn ẹ tó sọ tí kọ́lbì ọlọ́run wá bá lé fún àìsàn yẹn díẹ̀ náà àìsàn tó wà bẹ̀ àìsàn àìgbọ́ gbogbo ìrun tí ń kíw ó ń sin lọ́wọ́ aláhárúfí gbòǹgbórí ẹsẹ̀ ló fi dúró ní téńté bèbè etí bèbè ṣàpẹ́ tẹ́yìn bá dúró ní ibi orí ìlà tí wọ́n á fi gbòǹgbórí ẹsẹ̀ dúró tó bá lò sẹ́yìn ó mọ̀ báwọn ará bí lọ́rọ̀ ara yìí abáwẹ̀ ní ìpẹ̀lẹ́ ibẹ̀ wà tó dùn ó tún tẹ̀síwájú ìbí ni mo wà ibẹ̀ lẹ́wọ́ bẹ́ẹ̀ ló ń ṣe tẹ́lẹ̀

tó bá jáwọn ni ojú ọ̀rọ̀ ní ìsìn tí ó kọ́kọ́ sọ ni pé ẹnìkankan ò gbọ́dọ̀ níjà mọ́ àwọn èèyàn kan sì ń bẹ tí wọn ò bá lọjà lójúmọ́ wọn ò ní jẹun ọjà tí wọ́n bá lọ yẹn náà ni wọ́n tí wọ́n bá rí ni wọ́n ò mú wálé fún ọmọ tí ó jẹ tí wọ́n bá fi lè lọ ọjà níjọ́ kan wàhálà ní ara problem covid yẹn àwọn èèyàn náà tó wà ń bẹ̀ sí mi tí sọ̀rọ̀ wọlé kan omi o owó òjọ ni ẹ náà wọ́n èso ń ṣe ọwọ́ tí èèyàn bá dé Ìbàdàn wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn kan ẹgbẹ́ bá náà yàtọ̀ sí gbogbo òlú ata ń ẹ̀ṣà ń bẹ lọ́tọ̀ mọ̀mọ́ ẹ̀ha rẹ̀ ń bẹ lọ́tọ̀ egungun àṣálẹ̀ egun tó ní kòkó woronko tó nírì kankan ju kò kàn fahánpọn lánà ọbẹ̀ ń bẹ lọ́tọ̀ bọ́ọ̀gọ́ ta lọ́tọ̀ èyí kó mọ́ jẹun nírú ó yàtọ̀ sí bí náà ló kó bára èló ní búrẹ́dì 150 ah 50 naira mo ní lọ́wọ́ ni kò sí ó ká nìbàdàn ní ẹ̀mọ́ ẹ̀bọ ọkọ mi wọ́n yọ ọ̀bẹ tí wọ́n sì gbé sí mẹ́ta ó mú kàn máa lọ mọ́ lọ́dọ̀ wá bí wọn búrẹ́dì ó wà bù mọ́ wọn ń gbá lórí 150 mo ní lè ṣe àgbàdo sí méjì tà fún yàn àwọn ìlú ẹ̀sìn nìyẹn máa bọ̀ wọ́n pin bẹ́ẹ̀ bá tún 25 naira mo ní 50 naira wọ́n tún gé tún gbà bí ò ní bọ́ ọlọ́run jáde ní mọ́ní tí ó bá ti fẹ́ sí ìlú wàhálà ní ibi tí wọ́n wá ń lọ ní wípé àwọn ẹlẹ́bọn tí wọ́n kọ̀ọ̀kan ní pé kò sọ́jà àní lọ́jà àwọn mùsùlùmí ò ní ẹ kọmọ́jà anájà tàbá ti nájà òjò rọ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún ọ níbo ni wọ́n ti ká lẹ́yìn èyí owó àjálè o lè ní wọ́n jà ní pé gbogbo ibi tí wọ́n bá ti wá rí tí wọ́n rọ́jú tí wọ́n kọjá sí wọ́n lọ kó sóòsà ni ó jẹ ẹtibélé òsàfẹ́ bá àwọn abọ rẹ̀ ní ó lọ pín nǹkan wọn jẹ ẹlẹ́ẹ̀kẹta àwọn ẹranko wà jẹ ìyà tí wọn ò béèrè tán bá mú ewúrẹ́ báyìí wọ́n àmọ́ ọwọ́ dídì ẹran tí níbi ọdún kèló kan sẹ́yìn táwọn àfáà fún ẹmú ní kàrẹ́ pé ìlú ẹ̀sìn níbí tí wọ́n gbé ewúrẹ́ sẹ́yìn ọ̀kadà wọ́n àmọ́ ọwọ́ lọ wúrúrú lọ pé tẹjọ́ ń sọ̀lẹ̀ kẹ̀ òsàmọ́wọ́ lẹ́jọ sọ la ń pè mọ́ mùsùlùmí wà gbogbo ọdún ti yí kólekóle ní bégún jáde kẹ mọ́ sáyàn lẹ́gba mọ́ nàyàn lọ́rẹ́ mọ́ sáyàn ládàá bó bá sì díjọ léyà èyí mọ̀ pé àjọ gbánù gbogbo náà lẹ́mọ́ retí ọdún léyà ọ̀tàwọ́ retí ọdún jọ ọdún egún torí pé wàhálà owó mìíràn owó tẹ́ tó ṣe sí mi

يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناها وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ẹ má lọ bẹ òòṣà kankan pé kó rọ òjò fún yín لا تجعلوا لله أندادا onírọ̀ láti sọ́mọ̀ rọ̀jò fún wa Allahumma sayyiban nafi'a òjò tí ó wúlò tí ó ṣàǹfààní ní rọ̀ kó kàn mọ́ jomi lásán kó sì túnmọ́ lọ jẹ́ omi yalé àgbàrá ya ṣọ́ọ̀mù kó sì túnmọ́ jomi tí ó pọ̀ tí ò ní láǹfààní inú òjò lè rọ̀ kí nǹkan kó mọ́ da òjò sì rè mọ́ pọ̀ nǹkan kó sì da iye àgbáríkà tọ́lọ̀ bá fi sí ni òjò pọ̀ lọ́dún yẹn ara ah, àbó ní o ẹ̀rì pọ́dún yẹn ṣú tún lè tajù ọdún tó jò pọ̀ lọ torí pé àlùbáríkà tọ́lọ̀ bá fi sí ó parí ọlọ́run ṣàánú wa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 fánúsìnà ààrẹ ikọ̀ ìkàzìrí lẹ́ẹ̀kan sí àwọn bàbá wa láti ààrí ìbí lọ́wọ́ gbogbo àkókò north west adúpẹ́ fún olùrún tí wọ́n lọ kí ìyẹ̀wò ó nìdí mo mọ̀mọ̀ fi sọ́rọ̀ tí àpá àwọn ìlú ìyàwó ẹbọ ọbẹ̀ tó ń kọjá àtàwọn ẹbí tí wọ́n fi lè lọ yan lọ́bìlà yẹn wọ́n gbìyànjú ò kọ́lọ̀ kó sànú wọn kọ́lọ̀ kó san wọ́n lẹ́sàn dáadáa kọ́lọ̀ mọ́ tù wọn ládàá rẹ̀ àwa ti bí iná àwa ti lajú ń pa ìtẹ́lẹ̀ òsì lé ọlọ́pùwa ojú tọ́lọ̀wọ́rọ̀ náà kó ṣe ní ojú òtúlá kó ṣe ní ojú òtúnú kó ṣe lójú àǹfààní kó ṣe lójú tí ó wúlò yọlá pàtíkà yọlá mẹ́rọ ìní gbogbo ìbẹ̀rù àwọn àgbẹ̀ ní ṣúgbà ìgbàwò láti wá rí ṣùtágùn lọ́dún tó ń bọ̀ bó ní pẹ̀lú bá ṣe lójú ọ̀rọ̀ ẹwọ́n tàà tún rí ọlọ́run kó ṣe bẹ́ wọ́n bá náà fi lọ bí jù ní àṣẹ́lẹ̀ wọ́n fi náà ṣe rọ̀sí أسمى سواكنا على بنات اللهم صل وسلم على عبدك ربيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين قوموا للصلاة الله أكبر الله أكبر